الله فلا مدل له ومن يطلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أوصيكم ونفسي بتقوى الله عز وجل فبتقوى الله تكون النجاة في الدنيا والآخرة عباد الله الإسلام دين أباح الانبساط وطلاقة الوجه والمزاء وإدخال السرور على الآخر بل كان النبي صلى الله عليه وسلم يداعب أصحابه حتى الأجفال قال يوما لأخي أنس بن مالك رضي الله عنه يا أبا عمير ما فعل نبير وذلك لما مات طير صغير كان يلعب به متفق عليه والنبي صلى الله عليه وسلم كان يقول لعبد الله وعبيد الله وكثير ابن العباس ابن العباس كان يقول لهم من سبق إلي فله كذا وكذا فيسبقون إليه فيقعون على ظهره وصدره فالتزمهم وكل هذا من مزاح النبي صلى الله عليه وسلم للأطفال وأما الكبار فهو فقد قال للذي استحمله أنا أحملك على ولد الناقة فقال يا رسول الله ما أصنع بولد الناقة فقال رسول الله صلى الله عليه وسلم وهل تلد الإبل إلا الناقة وقال لعجوز يوما لما قالت له يا رسول الله ادع الله لي أن يدخلني الجنة فقال النبي صلى الله عليه وسلم إن الجنة لا يدخلها العجوز فتولت وهي تبكي فقال النبي صلى الله عليه وسلم أخبروها أنها لا تدخلها وهي عجوز لأن الله عز وجل يقول إن أنشأناهن إن شاء فجعلناهن أبكارا رواه أبو داود وكل هذا يدل على جواز المزاح إلا أنه يكون بضوابط شرعية منها ألا يكون المزاح بتي قال سبحانه وتعالى ولئن سألتهم ليقولن إنما كنا نخوض ونلعب قل أبالله وآياته ورسوله كنتم تستهزئون لا تعتذروا قد كفرتم بعد إيمانكم وأن لا يكون المزاح بالكذب قالوا يا رسول الله إنك تداعبنا قال نعم إلا أنني لا أقول إلا حقا رواه أبو داود وقال النبي صلى الله عليه وسلم أنا زعيم ببيت في رب الجنة لمن ترك المراء وهو محق وببيت في وسط الجنة لمن ترك الكذب ولو كان مازحا وبأعلى بيت في الجنة لمن حسن خلقه وقال صلى الله عليه وسلم ويل للذي يحدث الناس فيكذب ليضحك القوم القوم به ومن ضوابط المزاح في الإسلام ألا يكون فيه إيذاء للآخرين ولو بطريقة غير مباشرة فالمزاح أو السخرية والاستئذان بالآخرين في ثوب المذاء لا يجوز قال النبي صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر وهذا عام سواء كان بالمزاح أو بغير المزاح وقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم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 طويل الصمت وقليل الرحم رواه أحمد ومن ثوابته عباد الله أن يكون في وقت مناسب وفي مكان مناسب ولأشخاص مناسبين dúpẹ́ الله ọlọ́run ọba ọlọ́run ọba ètò sí pé onìkan onìkan lọ́lẹ́tọ̀ọ́ láti máa pè ọ̀nà ọba ìtọ́já sí pé òun náà ló fi ẹsẹ̀ wa lénà lórí ojú ọ̀nà ẹ̀sìn Islam àpadà sí bó èyí tí máa ń bá ìdá títí fi ẹ̀sìn Islam sílẹ̀ lọ́sẹ̀ nǹkan míì kí ọlọ́run bá kí ó sànú ìmí àti ẹ̀yìn kúrò níbẹ̀. àtọ̀rọ̀ ìkẹ́gẹ́ fún anábìwá Muhammad sallallahu alayhi wa sallam. àwọn aráalé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tí a tó tẹ̀lé ojú ọ̀nà títí di ọjọ́ ìgbéde alukiyama. ẹ̀sìn Islam ẹ̀sìn kan ní tó ṣe gbogbo bí ọmọ ènìyàn tí ó ti ṣe ìsẹ̀mí ayé tí ó fi jẹ́ ìrọ̀rùn tí ò ní sí àdìọ́kàn burú láàrin ẹnìkan sẹ́nìkejì tí àwọn èèyàn ọmọ gbé ní ìgbé ní ìgbé ti ìfẹ́ tọ́já sí pé tí wọ́n bá ríra wọn ojú wọn ó túká inú wọn ó dùn síra wọn lójú òun náà ni yóò wà níkùn ní ti dáadáa ẹ̀sìn Islam ẹ̀sìn kan tó ṣe pé ó nífẹ̀ẹ́ gbogbo àwọn àwà ìtọ́já sí pé ìmáa jẹ́ kí ìdàgbàsókè nínú àjọṣepọ̀ tó kọ́wọ́ láàrin ọmọnìyàn nínú sẹ̀mí ayé yìí ni pàtàkì jùlọ láàrin mùsùlùmí sí mùsùlùmí ìyẹn lọ́pàá tó yá ya pé ìkórè ni kọjá sí pé kéèyàn ó tújú ká anabi wa muhammed sallallahu alayhi sahara ló pé kìí ṣe ìwà mùsùlùmí oníkéèyàn ó pàdé rẹ̀ kó fajúro kó lérò pé ara ẹ̀sìn ni ọwọ́ bákan náà ìbára ẹni dọ́wẹ́kẹ̀ ìbára ẹni sàwádà nínú islam kò sí nǹkan kan sí oburu ń bẹ̀ tọ́ba ti já pé èèyàn ṣe níbàámu sí àwọn òǹdè tí islam gbé kalẹ̀ fún kódà anabi wa muhammed sallallahu alayhi wa sallam a máa bá àwọn sàábì rẹ̀ a máa bá wọn dọ́wẹ́kẹ̀ a máa bá wọn sàwádà kódà ti má àwọn tọ́jọ́ mi ké ọmọ ya anas ọmọ malik anas ọmọ malik rọ́bìyàlláhu anihuma sàbí pàtàkì ni tó ṣe pé ó gbé lọ́dọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam nígbà tí anabi tí ó dé ìlú madina tó kù láti maka wá sí ìlú madina ó wà ní ọmọ ọdún mẹ́wàá ní ìyá rẹ̀ ti fi sí ọ̀dọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam láti lè máa kọ́ àwọn ẹ̀kọ́ èyí sí pé yóò jẹ́ kó sórí ayé àti. ti ọjọ́ gbèdé alkiyama lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní ó gba ọ̀rọ̀ yìí wá tó ti wà nínú àti muslim ó ní pé anabi sallallahu alayhi wa yìí máa ń bá wọn sàbí rẹ̀ máa ń bá wọn ṣàwàdà kódà ó ní ẹ̀ńtọ́ jẹ́ àbúrò kan ó ní ẹyẹ kékeré kan fi máa ṣeré ẹyẹ wá kú anabi sallallahu ànábì wa sọ fún mi pé ya aba umair ma fa'ala nughir kí ni ẹyẹ rẹ kékeré kí ló dánwò lára ànábì sallallahu alaihi wasallam ọ̀nba dẹ́wẹ̀kẹ́ ọ̀nba ṣe àwọ̀dà bákan náà lára bí ànábì sallallahu alaihi wasallam mo ṣe máa ń túraká sí ọmọ ike ọmọ ń kó àwọn ọmọ tó jẹ ọmọ ọ̀nkù rẹ̀ Abbas. ika orúkọ rẹ̀ ń Ike abdallah ìkejì Iketa Kisir kama ká máa tù wọ́n sí láì kan náà èyí sáré mi nínú yín òun ó fún ní nǹkan báyìí òun ó fún ní nǹkan báyìí. so látara nǹkan tí anabi anabi ẹni di anabi. tí ó di mú nígbàyà nínú wọn ètí ó sùn lé lẹ́yìn so gbogbo eléyìí wọ́n ń tọ́ka sí bí anabi sọ́lọ́láhu àríwọ̀sẹ́lẹ̀ bó ti máa ń se pẹ̀lú ọmọ ike nípa kó lè jẹ́ kí inú wọn máa dùn tí ó sì jásí pé ọkà rẹ̀ kún pé òun tó ń jẹ́ ọlọ́run ọba bó ti ń se pẹ̀lú ọmọ ike yìí bẹ́ẹ̀ náà ni máa ń se pẹ̀lú àgbàlagbà. ni ìjọ kan ìyá arúgbó kan wá bá níbi wa Muhammad sallallahu alayhi wa sallam ó ń na fún ọ wà nínú Tirmidhi ó sọ fún anabi sallallahu alayhi wa sallam pé anabi mo fẹ́ kọ́ mi so lara nǹkan tí àwọn tọrọ na yàtọ̀ sí na mùsùlùmí ayé òde òun náà ni ọjì ọ̀pọ̀lọpọ̀ lógún kọ́nà ọba kí ó sànù wa. ànábi sallallahu alaihi wasallam wá sọ fún ìyá arúgbó yìí pé ṣé wàá máa ń pé arúgbó ní wọ àlìjẹ́nà ni inú obìnrin yìí bàjẹ́ pé arúgbó ní wọ àlìjẹ́nà ìtumọ̀ ẹni pé òun ní wọ àlìjẹ́nà nù. so ànábi wá rí lójú ẹ̀ pé ó banújẹ́ ànábi wá ní pé kí wọ́n sọ fún yìí pé ìtumọ̀ tóun sọ ní pé pẹ̀lú bó ṣe wà lárúgbó yìí kò lè wà àlìjẹ́nà. torí pọ́lọ́ ọ̀dà padà sí ọmọ èké padà so anabi sallallahu alayhi wa káyà tó wà nínú suratul waqi'a fún wípé tí wọ́n gbọ́ tí ọlọ́run bá sọ pé inna ansha'nahunna insha'a faja'nahunna abkara tó bá di ọjọ́ gbogbo àwọn obìnrin tó já sí pé wọ́n wọ àlìjẹ́nà ṣùgbọ́n tí wọ́n ti di arúgbó láyé sọ pé gbogbo èyí tó ti darúgbó nínú wọn yóò di ọmọ ike padà sọjá sí pé ọkùnrin kankan ò tíì sùn so anabi sọlọ lọhùn wọsẹlẹ ọ padà wàá tú ìtọ́gbà lérò torí pé àwàdà náà ní fi ń bá ṣe tẹ́lẹ̀ so ọ fẹ́ kọ́ mọ ìtumọ̀ ayà yìí bákan náà arákùnrin kan wá bá anabi wa muhammed sọlọ lọhùn wọsẹlẹ ti ń tọ́ka sí ìwà tó dáa tọ́rẹwà tọ́wọ̀ fún anabi arákùnrin yìí ń sọ fún ànábì pé ó ní ìdí ràkúnmí tí wọ́n fi máa ṣègbìyànjú sójú ọ̀nà tí ọlọ́run bá wà subahana wa ta'ala ànábì sọ pé kò sí tó burú bẹ́ẹ̀ á fún ọ ní ọmọ ràkúnmí arákùnrin wa sọ pé ya Rasulullah ma asna'u bi waladi naqa kí mo fẹ́ fi ọmọ ràkúnmí ṣe tí n bá kún yóò kú ànábì sọ pé hal talidu li ibil illa nuq torí pé nákọ nínú èdè lárúbáwá ó ní abo ràkúnmí àlè ebe ní akọ rẹ̀ so orí akọ ràkúnmí kan tó ti pé kìí ṣe abo ràkúnmí ló so ìtumọ̀ ẹni pé tó ń gbà lérò ni pé ràkúnmí tó ń fún ọ ràkúnmí tó ṣe pé abo náà ló ni so anabi sallallahu alayhi wa sallam ọ̀n bá ṣe àwàdà pẹ̀lú eléyìí gbogbo eléyìí ń tọ́ka sí pé nínú islam kò sí nǹkan tó burú kéèyàn jọba rẹ ní sàwọ̀dà ṣùgbọ́n ọlẹ́jẹ̀ wọn ó sì ní àwọn òǹdè tó dé é àkọ́kọ́ ni pé gbogbo àwàdà téèyàn ọba ṣe kò gbọ́dọ̀ mú dédé àlámàrí ẹ̀sìn ìmọ̀ fi àlámàrí ẹ̀sìn ṣe àwàdà eléyìí ọmọ mọ̀yàn kú nínú Islam kódà kéèyàn ọ̀sẹ̀ pé àwàdà lòún ṣe so gbogbo àwàdà téèyàn ó ti pátá kò gbọ́dọ̀ mú dédé nǹkan tí ọlọ́run bá ṣe lé ní òfin nínú islam bí kò máa fi ẹ̀há sàwàdà àbí kò fi irùngbọ̀n sàwàdà àbí kò fi kí sòkòtò ọmọ máa gbálẹ̀ kó máa gbádọ̀tì kó máa fi sàwéwà kọsọ ipò ń sàwàdà eléyìí kò lẹ́tọ̀ nínú islam àbí kó máa pe wàláì lẹ́yìn tí ń ṣe àwàdà torí pé ọlọ́run bá wọn subhanahu wa ta'ala wọ́n sọ nínú sọ́rọ́ tẹ̀sán wọ́n bá rí eré ànábì tọ́wọ́ bí wọ́n lè rèé pé ṣé àwọn àwàdà tí wọ́n ń ṣe yìí èyí tó yẹ sí pé ó ti mú wọn di kẹfìrí tọ́wọ́ bí wọ́n lè rèé pé kí ló fà á tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ ìdí wọ́n sọ ni pé kó náà kó o wà nílà àgbálérò akànṣàwàdà lásán ni ìyẹn ni pé akàn dára wa nù dùn gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ náà ṣe máa ṣe sọ anabi sallallahu alaihi ọlọ́run wa sọ fún anabi sallallahu alaihi wa sallam pé sọ fún wọn pé adilahi wa ayatihi wa rasulihi kuntum tastahzi'un sí ọlọ́run àti ayé ọlọ́run ìyẹn ni pé àwọn òfin ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ ilé máa fi sáwé wa tẹ́sán ìpè ń bá dà ìmọ̀ àdìkùn. pẹ̀lú eléyìí ẹtí ti kẹfẹ́rí lẹ́yìn ìgbà tẹ́ ti gbàgbọ́ ayé ayé ìjẹ́kọ̀ọ́ yẹ wáyé pé èyíkéyìí àwàdà sẹ́yìn ó ṣe kò gbọ́dọ̀ débi àlámẹ̀rí ẹ̀sìn báyìí wọ̀ ọ̀nà sòyìn gbọ́dọ̀ wà sọ̀rọ̀ sí kọ́mọ̀já sí pé àwàdà tí ó ṣe yóò ní ìbátan pẹ̀lú ẹ̀sìn àbí òfin ní tí ọlọ́run bá ṣe lófin nínú islam. ẹlẹ́ẹ̀kejì ni pé mò ń ṣe àwàdà iye ọ̀tọ́ irọ́ di ẹ̀tọ́ èèyàn gbọ́dọ̀ ṣe àwàdà kọjá sí pé kò mú irọ́ dání ó gbọ́dọ̀ yẹ sí pé ẹ rí pé àpèjúwe tí asọ nípa wa muhammed sallallahu alayhi wa sallam ìsáwọ́dà ìdẹ́wẹ̀kẹ̀ pẹ̀lú àwọn sàbí àtàwọn méke nínú àwọn sàbí rẹ̀ kò sí kankan tó ṣe irọ́ mbẹ̀ so pé mò ń sáwọ́dà yóò sì máa purọ́ nínú rẹ̀ pé àwàdà ni so eléyìí ò sí nínú islam torí pé muhammed sallallahu alayhi àwọn sàbí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọn sọ fún mi pé ìrẹ́ ah, ànábì ọmọ ń bá wa ṣàwàdà nínú nǹkan tí ó sì kọ́ máa ní pé tẹ́yìn máa ń ṣàwàdà irọ́ máa ń wà bẹ́ẹ̀ ànábì sallallahu alaihi wasallam sọ pé bẹ́ẹ̀ ni mo máa ń bá yín ṣàwàdà ṣùgbọ́n la aqulu illa haqqan àti ìgbà tí mo bá ń ṣàwàdà o àti ìgbà tí mi ò ṣàwàdà o ìní ìsọ̀kankan àyàfi kí ó jẹ́ òdodo yẹn ni pé òun ànábì sallallahu alaihi wasallam òun yìí ṣàwàdà tó wájá sí pé irọ́ wà ń bẹ̀ dẹ́gbó tó já sí pé irọ́ ò ní síbi iṣẹ́ ìṣe àwàdà fún òun. bákan náà níbi sallallahu alaihi wasallam ó ní pé ègbé kọ́ máa bẹ ẹni náà tá a lé níyẹ ẹni tó ṣe pé yuhaddithu an-nas ètò sì fi ń parọ́ ni pé kò lè jẹ́ kí wọ́n máa rẹ́rìn ìyẹn ni pé ọ́n bẹ̀rìn pa wọ́n pẹ̀lú níta èso òótọ́ pẹ̀lú nǹkan tí ó jẹ́ irọ́ tó irúfẹ́ tí wọ́n ti bẹ́ẹ̀ ègbé ìyáná òun náà ni ó ń fi ń ṣeré tí ń tọ́ka sí pé mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí àwàdà èyí tó bá ti ní irọ́ nú bákan náà anábìwọ̀ muhammed sallallahu alayhi wa sallam ó ní pé òun ti ṣe àdéhùn àárín gbùngbùn àlìjẹ́nà fún ẹnìkan tá a lẹni náà ẹni tó fi èèyàn jíjà lẹ̀ kódà kó ṣe pé ọlẹ́tọ̀ kọ́ bá ẹni bẹ́ẹ̀ jìyàn ṣùgbọ́n rí i pé kóun ọkàn àwọn máa wé sí táìmù ọ̀hún lérí nǹkan tí ẹni yẹn ń sọ tí ò rí bẹ́ẹ̀ tó kọ̀ táǹfà níbẹ̀ tó ọ fi bíbá irú ẹni bẹ́ẹ̀ jayàn ó ilẹ̀ tó irú àwọn àpèjúwe eléyìí ni àwọn nǹkan tó ṣe pé kò sáfà níbẹ̀ kankan fọmọ ènìyàn tó nípa ọ̀jẹ̀mọ́ rọrùn sílùú ni o àbí ìpè ọ̀jẹ̀mọ́ tọ́sí ni o àtàwọn nǹkan míì tó ṣe pé tí ẹ bá kan ẹlòmíì níbi títí ń jiyàn ẹ wò pé àǹfààní wo ló fẹ́ ṣe mí nǹkan tí ó ń ṣe yìí tí ó sì mọ́ra kankan lé lórí. ànábì sallallahu alaihi wasallam sọ pé òun ṣe àdé àlùjánnà fẹ́ tó fi yàn jíjà lẹ̀ kódà kó ṣe pé òdodo wà pẹ̀lú ẹ̀. bákan náà òun sì ṣe àdéhùn àárín gbùngbùn àlìjẹ́nà ilé kan tí ó wà ní àárín gbùngbùn àlìjẹ́nà fẹ́ni tó ṣe pé kìí parọ́ kódà kó máa ṣàwàdà ẹ lè bá irọ́ lẹ́nu ẹ̀ kódà kó ṣe pé àwàdà ní í ṣe bákan náà ló ń ṣe àdéhùn ilé kan ní òkè àlìjẹ́nà fún ẹni wo ẹni tó ṣe pé ó ní ìwà ọmọlúwàbí ìwà rẹ̀ dáa kìí sí ẹni tó ṣe pé àwọn èèyàn ń ròyìn pẹ̀lú ìwà tí ọ̀dà ní táwọn èèyàn mọ̀ sí òun lọ́mọlúwàbí òun ni ìwà pẹ̀lẹ́ wọn ò mọ̀ sí ẹni tí máa ń mú kàmẹ́kà wọn ò mọ̀ sí ẹni tí máa purọ́ wọn ò mọ̀ sí ẹni tó ṣe pé kò ní àmánà ìyẹn ni pé kò ní ìgbàfipamọ́ ìwà tó dáa ìwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ òun ni wọ́n mọ̀ sí ẹni tí ọba yìí mú ìwà tó dáa dé ọ̀dọ̀ náà bá wa subhanahu wa ta'ala anabi sallallahu alayhi wa sallam ó lóun ṣe àdéhùn fúru ẹ níbẹ̀ yìí pé yóò ní ilé kan special ní òkè aljanna eléyìí wọn tọ́ka sí wípé tá a bá fẹ́ ṣe àwàdà a jìnnà sí irọ́ níbẹ̀ bákan náà lọ́jà sí pé nínú islam àìsí àwàdà ká ní ẹlòmíì la torí pé ẹlòmíì ó ti ní nǹkan tó fẹ́ sọ ó ti ní aburú èyí tó fẹ́ ṣe ìbànújẹ́ tó fẹ́ gbé bá ọmọ àyà rẹ̀ ṣùgbọ́n kó lè mú fúfú yẹ fún yóò wá gbé wá lọ́nà àwàdà àti pé èèyàn fi ṣàwàdà o àbí kì í ṣàwàdà o ìkó ìnira bá mùsùlùmí àbí ọmọnìyàn nínú ẹ̀mí nǹkan tó jẹ́ sí pé islam ṣe lé wọ̀ ni bíi kó bú ìran rẹ̀ àbí bọ́nà ọba ti dá ọ́ lálébù kan kọ́ ajá sí pé àwàdà ni ó fi máa yọ àléébù yẹn sí náà àbí ìwà kan èyí tó yẹ sí pé ó kù díẹ̀ káàtó tó yẹ kó bá sọ̀rọ̀ lé lórí àwàdà ni ó fi wá sọ nǹkan yẹn sínú ẹni yóò fi máa bàjẹ́ kódà tí wọ́n bá bi ẹlòmíì lérí pé ó ti wá sí pé àwọn kan bá sàwàdà ni àwàdà tó ti pé tí wọ́n bá sí pẹ̀lú tiẹ̀ náà inú rẹ̀ ó bàjẹ́ so láti lè bá ẹlòmíì ṣe irú àwàdà bẹ́ẹ̀ so Islam ó sì léwọ̀n torí pé anabi wa muhammed sallallahu alayhi wa sallam ó ní pé ìbú ẹnu àtẹ́lu mùsùlùmí ìbú mùsùlùmí yálà ní tàwádà ni o àbí tí kìí ṣe tàwádà ni o fúsù ìwà àpòkè ni ìwà àpòkè ni nínú suratu hujurat ọlọ́run bá wa subhanahu wa ta'ala ó sì kọ̀ fún wa láti máa ṣe awẹ́wà àbí àwàdà àbí ìfihàn sí yẹ̀yẹ́ fẹ́yàn sọ wípé òun ti àwàdà tó gbogbo ojú pẹ̀nà èyí tí yẹ̀yẹ́ máa ń gbà wá yálà lọ́nà ti yẹ̀yẹ́ gẹ́gẹ́ ni o àbí lọ́nà àtàwàdà ni o so mùsùlùmí gbọ́dọ̀ jìnà sí pẹ̀lú oníranran aya àti ọ̀rọ̀ anábì wa muhammed sallallahu alayhi wa sallam tó jẹ́ kó yọ pé gbogbo ntí yọ̀ọ̀bá ti kó ìlapa bá mùsùlùmí nínú ẹ̀mí tí yọ̀ọ̀bá nínú jẹ́ àìsàn pẹ̀lú ẹ̀ kódà kọjá sí pé lọ́nà àti àwàdà bákan náà lára ń tí mùsùlùmí ó jìnnà dé nígbà tí ó bá fẹ́ bá ọmọ ìyá rẹ̀ tó jẹ́ mùsùlùmí láti lè bá sàwàdà àbí dọ̀wẹ́kẹ̀ kò gbọ́dọ̀ já sí pé nǹkan tó jẹ mẹ́ẹ̀sẹ̀ ni yóò fi máa sàwàdà so ẹlòmíì òkùnlá láti máa sọ àwọn nǹkan tó ṣe yí pé kò yẹ kó sọ nínú àárín àwọn èèyàn yálà ní tó jẹ mọ́tò bí o àbí tó jẹ mọ́tò nǹkan míì lẹ́mìí wípé àwàdà ló ń fi ṣe so eléyìí kọ̀lẹ́tọ̀ nínú islam gbogbo nǹkan tó bá ti jẹ máa ń kẹ́ ẹ̀sìn àpàdà jùlọ àwọn nǹkan tẹ́yìn yìí dákọ nínú àárín àwọn èèyàn so ìyẹn ni pé táwọn èèyàn bá wà tí èsì pé bọ́yá pẹ̀lú ẹni tó jẹ́ lẹ́tọ̀ọ́ èèyàn bí ìyàwó èèyàn lápèjúwe so irú àwọn nǹkan báyìí àìfi ṣàwàdà ní inú àwùjọ torí pé ẹ̀sẹ̀lẹ̀sẹ̀ ọ̀mọ̀ jẹ́ yálà èèyàn gbé wá lójúpọ̀nà àwàdà ni o àbí kì í ṣe ojúpọ̀nà àwàdà. bákan náà lọ́jọ́ sí pé èèyàn ṣàkíyèsí àsìkò àti ààyè torí pé ibi tí ẹ̀mí ẹlòmíì lè dé kọ̀kọ̀ láti máa ṣàwàdà níbi tí wọ́n ti ń ṣe jàǹdà gan tó ṣe pé yóò máa pariwo tóun rè ó sì máa lo òkè èèyàn ló sì kúyè tí wọ́n ń ṣe ìgbìyànjú báwo ni wọ́n ṣe gbèsè nù ní so eléyìí kì í ṣèwà tí ó bójúmu téèyàn bá ṣàwàdà yóò ṣàkíyèsí irú àyè wo ni yóò ti ṣàwàdà bákan náà àkókò wo ni irú èèyàn wo sì ni torí pé kìí ṣe gbogbo èèyàn náà lèèyàn bá ṣàwàdà ẹni tó ṣe pé èèyàn mọ̀ yìí pé ṣèfíhù ni ìyẹn ni pé ẹni tí ò ní làákà ètò ni tó bá ṣàwàdà ìnira ni ó mú wá fún ọ tó ń tọ́ dáa jù ó ní pé kéèyàn ò ṣe kíni o kéèyàn ò fi irú ẹni bẹ́ẹ̀ ni torí pé nínú ọ̀rọ̀ tí àwọn ọ̀jọ̀gbọ́n sọ òun náà ni pé àwàdà ṣíṣe ó ní ẹ̀jẹ̀ wọn. níparí rẹ̀ àwàdà kìí ṣe gẹ́gẹ́ yẹn máa ń mú ní pọ̀sìn tí ó wàá sọ̀rọ̀ ẹ̀ di aláwàdà tí ó sọ̀rọ̀ ẹ̀ di bàbá so torí pé nǹkan yìí nǹkan tí ọjà sí pé èèyàn fẹ́ fi kó ìdùnnú bá mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ni kó tún ti wá di nǹkan tí ó pọ̀ jù so Islam tó takò ó torí pé lára nǹkan tí àwọn sálàfù sọ ni pé àwàdà ṣíṣe ó dàbí iyọ̀ ni tọ́jà sí pé tó bá ti pọ̀jù nínú ọbẹ̀ yóò tó ṣèkìlì o yóò tó bàjẹ́ so kí wọ́n máyà sí ẹni tó ṣe pé gbogbo ọjọ́ ayé rẹ̀ àwàdà ni àwọn èèyàn ò ní mú ọ̀rọ̀ rẹ̀ gan wọn ò ní mú ní nǹkan tí wọ́n là kàkọ́ sí máa torí pé wọ́n ṣe pé bóyá àwàdà sí máa ṣe náà ni ó tún ṣe so ìyẹn pàtó fi já sí pé gbogbo nǹkan ló lè jẹ̀ lára nǹkan tí wọ́n fi ròyìn ànábì wa muhammed sallallahu alayhi wa sallam pàtàkì jùlọ jazra ọmọ àtàlà ó ní pé ànábì sallallahu alayhi wa sallam qalil kathiru samt tawil as-samt ẹnu ṣe pé bẹ́ẹ̀ bá jókòó pẹ̀lú ẹ̀ ìsọ̀rọ̀ rẹ̀ ó ní ó níwọ̀nba kì í tẹ́tí máa sọ̀rọ̀ pọ̀ yàtọ̀ sí ẹlòmíì tó ṣe pé bẹ́ẹ̀ jókòó pẹ̀lú rẹ̀ láàrin wákàtí mẹ́ta yóò sì máa sọ̀rọ̀ lọ ni tẹ́ bá wo gbogbo ọ̀rọ̀ tí ń sọ náà e ní rí kan tó ṣe pé àǹfààní ó ń bẹ̀ àwọn ọ̀rọ̀ tí ò ní àtúnṣe sọ ànábi sallallahu alaihi wasallam nínú tẹ́fù ròyìn ẹ̀ ma pé kìí sẹ́ńtì máa sọ̀rọ̀ pọ̀ bákan náà kìí sì sẹ́ńtì fi gbogbo gbàárẹ̀ rìn tọ́yà sí pé yóò di aláwàdà láàrin àwọn èèyàn torí pé mímọ síbẹ̀ ó ń tọ́ka sí pé èèyàn máa ti sè so yálà níbi ẹni tó bá nípa àlámọ̀rí ilé ayé rẹ̀ pé ilé ayé sì pé gbogbo gbà òun náà ni àwàdà bákan náà lẹ́nu tó bá ti pé ọjọ́ gbèdé alùkíyàmà jẹ lógún yóò máa ronú nípa báwo ni yóò ṣe pé ọjọ́ gbèdé alùkíyàmà tí yóò sì fi dà ilé ànábì sọ́kọ́lọ́ ọ̀rẹ́ sọ pé tó bá ti pé ẹ mọ nǹkan tí èmi ànábì tí mo mà ó ní ẹ̀bá máa rẹ́rìn ní nǹkan tí yóò so hadith yẹ ó jẹ́ kó alamari wá wípé àlámàrí ìsẹ̀mí ayé èèyàn ó gbé ní nǹkan tó ṣe pé yóò serious pẹ̀lú gbogbo nǹkan tí máa ń ṣe nínú àlámàrí ọjọ́ àti ayé rẹ̀ ṣùgbọ́n iye ọ̀tọ̀ pé bọ́yá eré àwàdà kò ní ìwọ̀kọ́ ṣùgbọ́n kọ́lọ́ ọ̀pọ̀ jù ó ní nǹkan tí Islam ló ṣe ní ìwọ̀ kí ọmọ amóyàn wọ àlìjẹ́nà kí ọlọ́mọba kí ó jogún rẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa ìwà burú ètí máa ṣokùnfà ètí yẹn fi máa wọ iná kí ọlọ́mọba kí ó gbé wọ jìnnà sí ọlọ́lá ìlàlọ́ اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم إنا عبيدك بنو عبدك بنو عمتك نصيتنا بيدك ماد فينا حكمك عدل فينا قضاؤك نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحد من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربي قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا اللهم إنا ظلمنا أنفسنا ظلما كثيرا ولا يكفر الذنوب إلا أنت واغفر لنا ما أخرج من عندك ورحمنا إنك أنت الغفور الرحيم اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا صاحب الدنيا اللهم متعنا بأسمائنا وأبصارنا وقواتنا ما واجعل الوارث منا واجعل ثارا على من ظلمنا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم أصلح لنا دنيانا التي فيها معاشنا واصلح لنا آخرتنا التي فيها معادن واجعل الحياه زيادة لنا في كل خير واجعل الموت راحة لنا من كل شر قوم إلى صلاتكم يرحمكم الله أكبر الله أكبر أشهد أن لا